duit kita asal tu ke icun ni tu umi umi umi jawab ta ko hir munutu umma umma yang mana nak kuaja dah zizi lavia kalau donyo banyak nak tu lah honi zaman dah zizi Kaya lo ta, azalio, kuma. de hanu ne kwa nami ono to me hona ndoka a na ka ko be wallahi don she gele mu ya namba na nyu de na o ese shenko auto no manesha bile don me maka manenyo ne chira nwa bi ra wa onyo ne nyitine kuro non ono bi الشيخ العلامة القاضي الشرعي abubakar mahmud gumi alayhi rahmatullah umono ine dohe ka itana abiola bana godini wo wasan ye yetina ne da uto pan mahmud gumi ban hausa abiola wasoi ani wa abiola ni amono ayo dunu eso ke dunu ando o deba abike ono nye na ika o nda no no mo abiola boss sponsorship onere scholarship le ni yala abiola da bola e mo no nka odo wojo ku do yen le ya to da do abiola abiola wa náà mọ ìdákì islam náà ẹsọ nìyẹn eh, mahmud gomi bí mahmud gomi bá náà ká ọmọ náà abiola ní ṣẹgàrí akọ ṣẹgàrí president mahmud gomi wà níbi alikọ́ọ̀dì ṣẹ̀rìí kọ́ọ̀dì ọba yẹn alikali george dọ́bọ̀ rọ̀hwan dábọ̀ lẹ́yìn ká rọ̀hwan ọmọ náà kan mahmud gomi ọmọ nkyẹrẹ àbí wọn náà ká ní dùrẹ́ àyìnbá bí paaki. moti konya abɔdɔ emu ta nono dis station wagon nono ɔno ɔnyin ɔno ɔtɔla ŋɔ zɛ wasu mutu wama yɛ lókè ni jẹni nya wáyé dɔsɛ tɔnɔ na akɔmɔ mutu wama yɛ jẹni kí nya akama kala ɔmu esi dɔ ɔmuli ɔmɔ yamba yɛ di yà kàn kà yà anyi ɛdani yà ma abẹ́ yà wọ ṣé sheikh náà lẹ́yìn ọ̀nà sheikh al-alama al-qadi shari'i al-mufassir dọ́wọ́ ṣe ètùtù dọ́mi tafsiri zaadul ma'an ẹ́ dọ́kùwé náà rẹ rọ́dùl azhan ilá ma'an il-qur'an yàrá ìlọ́la ìsẹ́nà yàrá ìlọ́la àbáná wọn ni dọ́ọ̀ ká ìtumí qur'an ọ̀rẹ́sì rẹ rọ́dùl azhan ilá ma'an il-qur'an returning the thinking of man to the meaning and interpretation of Quran. Dọ́mọ̀ evolume e van dọ́tí e ten ọ̀nà tó mẹ̀ṣẹ́ ọmọ ẹ̀ lóyìn suratul fatiha dí èrí e dáadáa sí tafsiri dáadáa ọ̀hún dọ́mọ̀ ẹ̀ complete tafsir de kásẹ̀tì ní ìyẹ̀tì ọ̀hún ajẹ́ni. Àná mi yàn lánà ẹ̀bi yẹ́wù dànfàrà ẹ̀ dọ́ọ̀ ẹ̀ ń tún náà ẹ̀ka ìyá awa gwa onye ohiza hiza la arwa ya ndo bata yi ohiko ya nyore wono muri o mayamba yo mahmud gumi bana yi kaduna do na uka abi elon shagari ya kusabe ebi fun me kwa kweta aya damutin mutane dana be kutani and Kurabiola. Otudo. And it's going to Rabiola. Ije nile kenewa jan ndaka. Arhoyo. Naka Abiola. Dabiola otaka akakowe. Jongu yini tona. Akaramakallah. Assalamu alaikum. Abaro huburi anande uri halobani. àwọn yàn ní sálámà àwọn ní dúgà dọ́lọ̀ ẹ̀ ní ma sálámà wọn àwọn sà ọ̀tọ̀ wẹ̀ la otu o ti salamu alaikum wa aleykum salam ewu mi kan bere ma mi àbá àná anyísẹ́ mẹ́wò Ma kakọ n'e sẹ́wọ́ntì onye? Kani. ehe tu akene bẹẹ wọn sọnù ọzọ awìyẹ náà kama àdúgbò anyi ọmọ ní mi sẹkẹ ọdún ìdúró yẹn tọ́ da dín ní ẹ hmm. tọ́ máa wọ kakọ anyi ọ̀nà ẹsẹ̀ wọn ti hmm ọkà káàtùmọ̀là àbámẹ́hẹ́bì ọkà tọ́ ẹ̀yìn ní islam kẹ ọkà kà tọ́ wàtò ẹ̀ tọ́ ẹ̀ kìbi ẹ̀ nọ́ọ̀sọ̀ ẹ̀ mẹ́ lójú ń bá. ta umu yakula nyowa naye kuzanya mwetu ama asu kunyikonya tu na wako hiyo sabonte eh, eh watu okay wewe jeni islam wezi ka bo wahala no mana mana wanto sinan ko muri laka konya ne pale na ka kaya mahmud gumi ones ko venu ya ka do holen ona dai wasa ben do ina ben kuma ɛkɛ nɔ no baa sɛ yi kwen ɔyɛ mɛ ana hɔ ɔno baa koko so wa ten sɔre monthly salary despite ka ɔne sɛ ɔkɔ ananyɔ every month ɔno ayi cater for them thirty thousand aba erum hyɛ gari thirty thousand is equal to three hundred million ɛnna eh, twenty thirty thousand mark ano wa mu hyɛ gari mu hyɛ gari was five thousand no wɔ wɔn anyɔ na ɛdu yɛ nyanyi na eyi du yi tv zamsa everything ɛyɛ náà inú mu hyɛ gari wáyé kọ́ ẹ̀ tún mu hyɛ gari òjẹ́ bẹ́ẹ̀ kàlẹ́ nù. shaga mu shagari a yasa kawo hisa oh mun nan ala nan yi mutu amma su mutu bai dura bala ma wara ne re dọ́là àmọ́ dọ́kọ̀ thirty thousand ẹkùn hóhó na wọ́n bá sọ ìwọ́ bẹ́ẹ̀ ni àná mi nyà lọ́wọ́ nù dọ́kọ̀ tọ́ ẹ̀rẹ́ ipá àfọ̀ nù ẹ̀rẹ́ pọ̀ wá sọ́sọ́ òṣègàrí dọ́kà àná mi àní ọmọ mi kọ́ńtà tọ́lọ̀ ọ̀rùn ẹ̀ẹ́dẹ̀ kẹ̀tẹ̀ kẹ̀ nà gókọ̀ nù wọ́n mọ̀ ọmọ mi tì islam sɛwɔl alain pepa no so kwa ɔyare kɔbɛ dɔhɔl dani kon ne tuya O ɔyɛ ka ɔno zi kan na sɛn wani mea dɔnɔ hɔl ɔda aka lɛ sɔba mɛ dɛn otin gate dɔka aisha gari ɔkɔ ne sikɔn de salamu alaikum ɛ ma wɛ kɔ wɔ ɔnyi ijisha garima na jinebe because ayaka ayaka baka gumlo jan ya kwa pa na ruwa bato alweno na kuna hengu ama aruho jaka za ya ruwa wa non ewa guka masiri o masiri o majarita dawa wa fi riwayat tawada ya majar salamu alaikum e ya ga ba ta ba ta kan me ne ka mawa mawa do mawa do hakil na akan wakala hun san menok duwe na duwe le sao na sao de ko wa mani me duwe se gari kwa a kwa zen kan actually they down and me menok don hold and assign and they pay damen dola ni kaduna alayhi rahmatullah amen la ɛsɛ eh, eh, eh, ni asaasa yi ɛbari hɔ a ɛbari hɔ a nana de salad idɔlɔ ba da atɛjɔ wɔ gɔdɔ ayɔ deri ɔda ɛyɛ mi yanni yɛ de salad yɛ mi dɔlɔ ba yɛ de salad ko mɛnyi tina ibe ma nyɔnu mr biggs dem na anara prepare abi ɔbi mɛnyi sɛ yɛ de salad ɛnara hɔ yɛ ni ko yɛ ni dɔlɔ ba abubakar mahmud gumi alaihi rahmatullah chacha njana nyere line aje na ichona chacha njibi tonka mala ichona nani ono riso ewo eh, na nicho non ono ri business so adoka kai omuri oka ka hone sa asasa ah, adore so hone ichona so na oka chakijo ngene ba kona ɛnɛ ba abuja ne kye nigeria mu nana yɛ ɛnɛ ba na hausa alajali kronibog ati kyɛkyɛ deɛ na ne nobu kpeɛ ali kronibog wɔyɛ ìtsɔri kronibog na ayɛ na ba wɔdze ɔno ne tori wɔtsi tori wɔtsi ka ho bisigi odibi ne kye ne kye awo kɔlɛ akusi lɛ akusi tiɛri wɔdɔ wa jɛ kɔnɔ sɛm wuli yɛ ɔyɛ na se yɛ kyɛkyɛ nyi wɔ ne bakari gumi kaa yi ka hu nechi abi adiza na kare nan ona na bechi ona kama ona ona chere ona chere kihichi tisana zichi aban na late inza mebe wana ni bituri nuhi san ba me honan simple chocha njiko no do hu nechi yawa we kola mono morisi ɛhɛn kyɛkyɛ nye sɛ okɔ awon bɔlɛ no no kɔ waya ato dɔkɔ waya so am swiss gam ɔdɔ ka honis kan ɔsɛ so with contract kɔ ɔne eri wa aka with contract ewa wa Church dɔ kyɛkyɛ nye ɔwa gye ɔwa ɔno dɔnni ti skul awura dɔ ka abubakar gumi kɔlɛj rizɔ skul ɔnɔ daga hiɛ la banyɛ ɔnɔrɔ ni danyɛ ɔnyɛ na ɔnɔrɔ na ɔnyɛ na ɔma ne zɔ ɔnyɛ na ɔnɔrɔ ɔma ne zɔ alehi rahmatulah abubakar gumi inu man ɔ oh, announce nkindi whole of ɛtari wa ɛnɛta hausa anything government school sani mi sɛ nanaro abɛte kaduna ayi na ɛyɛ wo ɛyɛ bi mother teresa secondary school queen amina secondary school critical hope sam sabi ɛyɛ wo wɛsɛn ana ki government school do ne kaduna agye ne ɔnyɛ ne wa na nya ntɛ nɔrɔ nya because arohwa ɛwɔ kɛ ɛhyɛ dɔ government ɛwɔ kɛ ɛzu hose ɛyɛ government ɔlɔri hose. dɔsɛ yɛ tɛtɛ na kyɛ kiziri hani heri yɛ no dɛbɛ yɛ tɛ because ɔnu mɛ ɛbaa mɔ no dɔna si dɛrɛ yie wɔn ti na alijan nahsibuhu kazalik wala nuzaki alallah ahad muni na wɔyi mi reyɔ na muni na wɔho reyɔ ibenu ɔra ayi ne ho no ne tora yɛ so da ɔfuka aam ibenu yɔka ina lɛ kumukumu yɛ. wato zai gasị ka ọwịka anyị ụbanye na ka omori ọsị bụ na ahụ n'isọị emi nye nwehe omori ụmụ nye nwehe omori ịrara ọnụ ruo emesi cheche ruo emesi duela ụmụ nye nwehe omori ihe ya ọnụ ruo emesi ilete kenekene ụmụ nye nwehe omori da abesen ruo maka wara mmechekwa ụwa ahụ ilesụ ahụ ahụ ahụ ileru ero aya ọdọ aba submit mu ni abọ na nyi sọnọ then ni submit ya because awo ihe mu mu ni asahi kimam ahmad ibn hanbal hatta ibn al-qayyim al-jawziya to arwan ibn taymiya rahmatullahi alayhi majma'in abenni ebirukiyo ni e amadi aro ya tana ini turuki ya ni tuona nye rukuwa miruki ayo no umwana weka eo awarjenu wajine awajine and dini twewu biizni lahi do hijine aljanna wana kai imam ahmad ibn hanbal ka wana ajene because we hamu mun ana bisa aljanna man kuma a bisa sana ya he muri babu muri ɛyɛ mɛ ya usa nigeria gyina no ɛhɛn problem ayi nani saa kaa ɛbɛn die hinɛ abɛ abɔ die amusomori adaka wusu akɔ bɛn ɛdi ɔyɛ yɛ but ɛŋɔ ɔwɔ nana mara kaa to rɛsɔn wɔ lɛ zan dɛ kɔnya bi bɛgi saa problem eni de yaŋɔ de yɛ sɔ de ne ina lawa ka ide ne de ka olo non ele ko ke na ko ave quran usama hafizahullah semi ke ya wan ene wa wori izui anapa tini sunna e ama he medina arhonya ile wan ayan e mihi o abukula non we ewe wa de hi hiatere domori mi ɔdaa kɛ ɛyin pɛpɛ mi ɛna wei nehi aban ɛna ɛka wei leke no elu ka ɛyɛ eh, ɔdɔ no hmm lion ɔkɔ wei lóni tu yẹn díje ní ilé gògòrò ɔlọ́tà káyìn ayọ̀ sheikh zehor díje ní ilé gògòrò ani pakistan ọ̀rẹ́ tablig ẹ̀mìnẹ̀ nọ́ọ̀mẹ̀ ọ̀mẹ̀ díje ní ilé ka lóòtù kiri náà àwọn èyí ò ní dídí ẹni eré ìdí àná náà kan àwọn ò sèyẹ ẹni eré kẹ́nà ọmọ rẹ̀ mẹ́sẹ̀rẹ̀ wà hàn lẹ́yìn tí ni ìyá wọn lẹ́wọ̀ mọ́ rẹ̀ yìí. ẹni wọn bí ní hiza anáyàká ẹ̀dẹ̀ náà ọ̀zá ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ọ̀yẹ́ kàwé rẹ̀ wọ́n tó mọ́ rẹ̀ mi ẹ̀dẹ̀ wọn náà inú kura ní ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ náà mọ̀ tóra ẹ̀dẹ̀ tóra ẹ̀dẹ̀ wọ́n tó wọ́n àwọn àwọn mẹ́tò rà ní. àmọ́ àgbo kàyè ọ̀hún tún múlò náà ẹ̀sìn hàmà nàbẹ́ àbọ̀ ọ̀bù kínní ọ̀bù kó ọ̀bù bújà ni ọ̀wọ́ abẹ́ ònyá ní dàánù ẹ̀dẹ̀yìn àwọn wáyé sẹ́mẹ̀ àgókò ara níbi yìí sì hàmà ẹ̀bí lè wáyé bọ́ fidel castro ni president cuba báyìí ni lẹ́wọ̀n báyìí anakin but àánú ní ẹ̀rọ níbi ọ̀rẹ́ ẹ̀bí lè wọ́n wá báyìí ojúkú ni ojúkú ẹ̀rọ níbi ẹ̀kúrẹ́ ojúkú ẹ̀ ní wọ́n ta ẹ̀wọ́ nílé wọ́n yẹn dáni bò má nílé dúró mi bá eh duraiva ɔyɛ ɔyɛ gigiri agogo mu ni ɔkaate no koran ɔkala antum ahyɛdo rahbatan fi sudori ɔmuri ɛwɔ ne epalizi witi na ikawiri àwọn emuri ɔno no wɔ anyin wa wɔlɔ ponu doke yi ma sɔn muri yɛ wɔlɔ kɔkita do dɔɛta abɔda abɔda yɛ e kusiri no mumuri yɛ ɛdan wakare dumuri mekere ahun dɔn nye noor ɔr iman da ahun zɛn ɛyɛ awɔ hɔn ìdàdé yà abalẹ̀ dọ́là ká orí ẹ̀ nìkú doni dẹ́kọ̀ ọ̀bẹ kẹ́ mun ya don ko moy two years ka ozo eh so manhaj and the manhaj is go go kan wa yo murhin شيخ الإسلام تقي الدين ابن تيمية رحمة الله عليه أوكا أوكي سين أوبي سنة هم يوم الهي إسانا سوي خوف الجليل عمل بالتنزيل الرضا بالقليل والاستعداد ليوم الرحيل اوكا اوه يموري او كوتاوني خوف الجليل ومولي انا من جتانو وانيان ويانيرو هيا wa nye wa hane wa ze da kare nye wa hane wa kire ila ana kire nun to mulika on nya am on nya le je kar ka ba ele foda ka du yiro ka e nya no ne no ne asa man sha we doka wallahi e kon mi sibe ba e kana ka we don ni ma se uno be on nya a plan no aya so do ko ni be ko me so ni be daasere ayɛ ka wɔn ma hɛn daahe ɛwɔ ɛɛ na yàtọ̀ ne kẹ́yìn sáà esu na do kẹ́yìn wáyé lẹ́yìn no ɛwɔ lẹ́yìn sunu na nyi sáà hebɛ do kaa do ɔkò promise na nka very soon sunu na ale wure hi daare ba wure hi tɛ wɔtɔ no do enyima mo sunu na dɔw kɔɔ sɔrɔ ayɛ ne tɔn no nyi omuri yɛ kaba no ɛɛ walakɔt katabna fi zaburin min baadi zikir anna al ardo yarisuha ibadi ya sɔlihun. omuli ka ɛyɛ bi ne koran kɛnɛ tini zabura na ne bi dawud alayhi salam ana kyerɛ ti zɔ kasɔbi ɔn inisa na tama ya zan ne ka ɛti zɔ non ɔri omuli yɛ kumukumi ne yari ɔn dɔɔle wáyé mi dɔɔle dɔɔle ɛgu kumuri ɔkan kɔfun jeli ni ezu wa anya o. ndo ama kene kene wa duwe ekwe lọtọ gbanye nwa ahụ ẹdẹ enyo ẹ náà ẹka ẹnọ nìka yìí ekwe ọlọtọ yìí ekwe yọ ẹ nìwa ẹ mụ na yọ iku mụra ọ sị tọka ebe iku ẹhụ katọnis ga atọla hụ na nọmba wan nọ e iku ọ na-eze ekwe iku ehu nika sọda anya nọla anaghịzi eme ka sọda anya nọla ma ehu nika do wee dọgba nyọ ichie brọda ya abe ukoro wa meti na ru niyara me abe tele wa kosa ni niyara me tich teacher wa niyara teach abe driver wa niyara drive abe abe is do bo da so mbaro mbaro we say otumo otumrin o ma ne na na ina ro le ko yeta ha yeta 7000 o lùdìsíkọ́ àkọ́rẹ́ náà wọ́n yàn onídìkọ́rẹ́ náà mẹ́kọ́ yẹn náà. ìyẹn ara o wọ́n mi sìkọ́ dàbá káyì di ìtọ́lẹ̀ ní ilé ọgbọ́n náà yẹn wọ́n ẹ̀ ọ̀dà àsọ́bà ló dẹ̀kẹ́ rí ọ. àbítí lọ́wọ́ akọ́sà ni yẹ́n yẹ́n bọ́sọ̀rọ̀ yín ama sa tuwe kene yana bi yan yana bi nan awru ah, ku yawis gwaman yana muru ku ya ona muru ku yo mecheche ya war di no discipline wa ko nyan ona oh, muru ku yo mekwe ya ko nyawe ne za darjo ndo chakuni ya wa ne kwe dizini ọ̀nà múlùkù yọ màsà nìka ẹ̀rọ kọ́ ọ̀nyá dìé dúró tọ́sí ya lọ́dọ̀ yẹ léwu kò yá mi sẹ́yìn náà ẹ̀ kúránù sọ wà ká ọ̀nà lẹ́wọ̀ nyọ́nyà wà lé mórí ìdọ̀ náà lé mórí ìwé bẹ́ẹ̀ wọ ẹ̀ bẹ̀ ọ̀nà láyé dé sàmẹ́tù. ọ̀nà múlùkù yọ màsà tó dà ká abáyé náà wà sùn tọ́tù wà ní patient No, ìràwọ̀ ní wà hàn ló kó sálà dó màdúrà kò múlẹ̀ mọ́gúwọ́ ọ̀sẹ́láfẹ́ àìrè ní ètrit ọ̀nà múlùkẹ́ ọ̀nà kòkòrò àǹtò olówó ọ̀bẹ tí tó rí ní ẹ̀tẹ́lẹ̀ dọ́ọ̀nì kọ́sù kùránù rúwọ́ dọ́ọ̀ kàrẹ́ èmúrí ọ̀nà kọ́chírẹ́ èmúrí ọ̀nà ẹ̀nẹ́yìn tásìrì ọ̀nà múlùkẹ́ ọmọdé ọ̀nà kẹ́hìndé ṣe é kúrẹ́ is atambihul gọvilun ọba àwọ gọvilun bananyi ina wanda ina kọsidilọ gọvilun tananyi ina nda ina suhu gọvilun bananyi anda ina mukọrijọba gọvilun bananyi ina nda ina inu rukun yana kudibihun. ona muruke wene nyago ma be ho di live because they they laugh you ezere were n'onye nsu ona muruku ya mami damfara sumai damfara ruka da kenyi usu yau da ndu kenya nan he ebe nyikene ana nyikene yam ona muruku ya na arọ. ani bia narɔ ɔna mu kɛmɛ na kɔsa naa mɛ naa tɔ abɛ naa mu kɛmɛ mu awɔ ɔyɛ gu ɔgu mu paapɔ kɛmɛ na yɛ dɛ kɔsa so waa kɔ mu kɛmɛ ɛdɛ kɔ wa da afɔ o ɔyɛ ba so na yɛ anɔ because anibiri o need an anibiri mekene ayam ko ebi eyi nisa ayam wani ha anibiri ɔrɔ rɛ nye ŋmozi ɔrɔ rɛ nye wana so yie yan ana kɛnyi sasi koe microscope ɛdɛ mere ruki ɔnwara wɔn anibiri ɔrɔ rɛ family nenyi progress agokɛ akɔyɛ ho ruki ɔnwara bɛsɛn tɛ wɔn a ba nne wura yɛ nɔn Oh, a teacher onye oh, teacher ma kụcha ogeja bet n'ehi ọlọnyi skul ẹ nọn bá mọ hàlà ndọ ọhịa ọ na akụ skul ọ ma ọ ìwé ẹ kẹsì teacher eré n'ehi. onye teacher ọ ma ọ ma deceive ya ya wọ́n ti jẹ́ ní fáìn àwọn ènìyàn ìkọ́ ló ní skul lọ́nà ni owó yẹn ń sílá ìta ọ̀tẹ̀rẹ̀. iṣẹ́ náà lóòrù tí ìjọ́ra wọláì ó kọ́ rọ́bì náà ìka òmórí ẹnu wọ́n tàwọn sáyìn tọ́ and teaching òmórí ọ̀gbọ́n dọ́dọ̀ bá yẹn níbi adam tó sọ àbí màláìka ni. so iṣẹ́ náà teaching is, a, is is a religious profession komezi wey teach other kind like mathematics wey teach is a knowledge any mathematics ahun rẹ danyi computer ni today computer no in fact enyi wo nuwe esi agye no enyi nso on internet computer no meka litavi na ekwenye wo ya nile ne how da kwa ban do litavi do go 30000 da wani ni disket nya wanyi computer do to page onu wezi da son na direct do read dan e ko quran nya ken be ma na therefore we teach my person now yeah we teach english cause so we teach english work i teaches english i teaches english we teaches english in addition to plus including that irú ìyọ náà mi ò sí ya ẹwùrẹ̀ rẹ̀ àkọ́wà mi tautology ní class ẹlẹ́ka kí sẹ́dúwẹ̀ yàrá kó ìwà máa tún lè tí ìjọ náà ní ìkọ̀ náà ẹ̀ kó o dìbíyà náà àkànnì ẹ̀ ní o dìbíyà náà adó irú ìdọ́ ẹ̀ dàkí dà kọ̀ náà ó yẹ náà àkóyè ètò. abani tẹ́lẹ̀ ọwọ́ àmì wà ń kọ́ ọdún náà wajo le ko yan ko ba denyan already do ba do wado le kai kai wo no ase do ase gen hiwo no do yan wo mori tanya le tono na mtilo sis jo ko gi ja bion geyo inu mo na ka waji yo ka wa geyo okwomori nya kene ebitela dure doku era no hore de rege wana ko ma ni jeda de water advertisement i don't know that kene ne ma ni geo okay ma geo se ebitela na je oku era ko anu na hore do adọ ọdịdị de na san ka jip no da ka the husband go àwọn nurse graduate hun advajiri dákọ̀wé dọ̀kọ̀ òdìkí wa o. bí a nyẹ́ nam kọ́ ọdún náà wọ́n bí káàbù lé ní yàn wọ́n mọ̀rí yìí ọ̀n dá àwọn ọ̀hún mọ̀rí ẹsẹ̀ níyìn how ni. àwọn ni now i always go on where husikaka memwasi wesonwilkwakweteke ndwatamani anibi awon tɔn ma mɛ omolikisɛ watu shedidul kuwa kɔsɛ awo wa mu ɛsi do wa wɛlɛ do ka wa mu ɛsi ne ma mu ɛsi kɛnɛ ayi sɛ alawulawiya ti ni wɛsɛ yi mɛ bɛsi ka mu ɛsi wuse kaka mɛmɛ.

eh ama ah, ko kafiri hurete yes ba yes kafiri Dola we kakwa hurete oni kawuri eh, cho ebi kawuri onta kawuri chene ama wana ukakolete ama kwa hurete sa nibi zikwa hurete anibi anoto heku doka yi ebile non meyada ono nusukola ina ekehuni iwunla ashe ono nyakwana ọzọ ọrụ ẹna ewudi ya nnebi ẹna ọda nke ọzọ ma iwa so brodo broda ọya to dọfa and very difficult gonna be ẹran the name was exam ọnwa nkwala wa ko ọdọ ire kuma ebi na ọma jẹ nẹsọ ndọ wẹ ina ehi ya broda ahẹn do dare wan daka alizu a alizu na ọwẹ dọdọ bọ anya ọdọ ka ya ma la da ayẹ ko wọn ẹna ẹna ọnyẹ sọrọ. mgbe ị na dụtụ ọnụ dọ na ha jebe ahụ wara dọ na hitibi ahụ dụ jọn dụ ị na-ehi dadụ a ịwa nwere sụwa anya da anya ndị anyị ma ibi dịgiri ọtọ n'ọrụ aja ị na na amudu na inu tọ jisoro ala da nke ya atụ gị nzuwa ha ada ka ya kwụ nyiwa bụ e na ajị ọkụ ọnụ ka na dọrọ enyi si uru ọkà fún alásèk àrònú kyerè hàn ẹ̀dẹ́ nà na dàmú kóró hìá àdàwọn no kótó àwọn onuhun náà bọ́ ní ọ̀nà mìíràn náà nìyẹn tí ẹ̀ pọ́sibù ọ̀nà and it's true ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà nàn bí wọ́n wẹ́ẹ̀sì dá dáa nyi sọ́nù dọ́wọ́dé. so asọ́rọ̀ rẹ̀ ká ní sáyẹ̀wò àti rẹ̀ lù wàá mú nọ yálà bẹ́ẹ̀ kí káwù rẹ̀ òdòdó ṣọ́ọ́ náà dì ní wàhálà kó káwù rẹ̀ ta àwọn ẹ̀kọ́ rẹ̀ ta. yàtọ̀ àbísẹ́ iṣẹ́ ọba ìbáyé ọdún rẹ̀ ọ wẹ́ẹ̀kù sì ká yàn ọ̀hún wọn àkọlà. anabi aleyhi sọlá tó sẹlẹm inú àdìsẹ́ náà ká imam ahmed ọ̀dọ́ ẹni súnà náà.

were the brothers ẹ nọ so ẹnna ni nkata anam kita kọ ọdọ ta wẹnyẹ wọn hẹ wọn rin ọyọ ọlẹ anáyẹ ká ọ níbi àníbi ọwọ ní ẹwọn àjọ dọkì ní hẹyì anam kẹwàá rẹ kọ wọn rin akẹ́ nusu náà bẹ́sẹ̀ ní yà náà ẹ̀ nusu náà yà ní su náà ọ̀dà tẹ́tẹ́ ní tí wa. níbi ká nọ́ka. أكثر ما يدخل الناس الجنة يوم القيامة صافي حسن الخلق تقوى الله عز وجل وحسن الخلق إذا ما مكا أزور روح من الجنة يوم القيامة وبي أن وهي مرياتي إبراهيم قال نعم Why are people not looking at this one as problem? Where are we? bible ka unu nyo nyo in fact agụka enwe na bayọla ọzọ ọbẹ ẹrú ẹsẹ na dị onye mbere kọ ya enyi and tailor ọhụrụ and why kwazuru gị ọgwọ nọrọ ịchọchọ dọ ya chee ya dụ ege dụ dị iso ka ebe asị hwa nịrị gwa enyi ta any brother na anyị na-arị dị na enyi na-arị dede nye nye ngwọsa awọ ina ara ni ba he ya men ya na awọ shobe and mere ka atọ ka gwabo ọrụ ya ka na na ole sanya na kọsa enwe ndị ọdọ ọdọkọ na ọrịa ahụ ma ehu na ọwụna na bebe wala ehu na ọwụna enyo na esiri eke ya na enyo esiri eke ya na ọ eh. e eh. na ka mgbe ọ alubahili ọ na awa ọjọọ na ya dọ ọzịzị dịịrị ọba arịọ dudu ọ na ya ma gosi o zikọrọ brothers of bed wɔn tulas abaa bɛ wíyẹn tukọ la sọnù bɛ ni asọrọ sọ wọn ni hẹn nda dídá hàn so àwọn ẹmẹ dé mẹ lọ́dọ̀ kó dọ́nà lọ́dọ̀ lọ kọ́ ẹ̀mí mẹ́nyẹ̀ ni o dòwúrọ̀ àmì kí búrọ́dù náà rò ká dò ẹ̀ máa oke yi nìyà dò àmì gé ókè yìí wẹ́ẹ̀dẹ̀ hope ẹ̀wọ́n e dábẹ́ mɛma ruka usam na ngune mɛma ruka iwe mane ba kusu katari obo me heren na ma nyine me ya daba da mɛma kaka sa da dim tawo ma nyi ngbe di mare mare asu mziya wa kisonon wadha kwa fosi wa wale onye mkankwe tu do tawo find the way ko abe wa kunya ko ne no ile polo do do karin ehudin kenyere kan ina muna kusi isef so ibilo náà bá bẹ dam káàkiri rí ọ̀nà kan mi. brọdọ ẹ yàtọ̀ do ìnìyí ẹ̀yìn sá hapọ̀ ìnìyí èyí mi nìyí nínú ẹ̀wọ́n sọ kuran nìkan wọ́n ṣe tẹ́tọ̀ rẹ̀ bẹ́ẹ̀ kájí ni wọ́n firi de brọdọ yẹn ò nílé kọ́ ẹ̀ níyì dáa.

brọda okoro na brọda ya mebiri ihe ewu a na onye nwanyị idowe ihe ewu da ka ha mere dwe nwaanyị na enọpa na nsụrụ ihu were ka nwaanyị interest na da ha brọda sere iwu ike fa dị anwe onye ko iwu anyị ka akara ya pan idani weakness on brọda ọrịa nye idani ọnụ wiki da akwụrụ ka ihe e ọzọ ndị dọka iwe e wiki omume na ọdọ ọrụ abesa ni ọrụ so ina ne doka minal kofilin ko sun ka baso ina minal gafala gafilele a yi wani ba ha wee diri broda ya edo mansu en cire ba kan believe you mean enyi so we enyi lo banyi so we do ba ni da do kure ka de ikwe we ra ma na wo e da kini hidana na odo broda san ijo ni hidana jin e da ka o kasete rei wọn asara akan ni idan be wele ko en on waya to apetu jahiliya wele to ko en aka na to kera kata lana mahakatan eh akwa mane me ndubure ma sikono laiwa eh eh brother wa aton ah bele he football no en le hono ele man woman red devil chelsea arsenal barcelona amụmanụ ya banan dọọhịa ehe eh, dọkọ o eyi eh, dị eh, ya na next week akọ match ẹni dọọmanụ ya da kí ni kọ́ náà kún dáa kújú máa tàjú náà ìkàtújú máa tukọ́ ju àwọn oṣù dọ̀kọ́ náà kíjú mẹ́ni náà bá kún inú nà àmọ́ ń wáyé ìmẹ̀yìn match two o'clock wáyé kí two hours. sáà fẹsẹ̀ nìwé minal gọ̀vìlì. and any broad ní ezikọ̀ náírà mi sún náà ọ̀hún ni football match ọ̀yẹ́ watch. àyìn ní broad ọ̀nù ẹ̀ka and watch man u arsenal south survey in fact do ọ̀nyẹ́dá sákọ̀ àmì do kàáyọ̀ kule kúrẹ́ watch am owe he do dọlọ gado kama enye nwe he kọs ma abi dawo tuturi bula i ni bi kisọ ẹ kọ yẹ hi dile hi broda ọrọ rọ ahalusu nana ẹyin sáwọ bí ìhìn dúró kàwé akọ àdàgàlẹ dá ihi ọka anya anyazuka.

wọn yẹn nira yẹn nù àkàhórí jọ. ẹ̀rẹ̀ yẹn mi poro akó èlé ọ̀run aṣẹ́wó èlé aṣẹ́wó grade one anáyẹ. anyi mẹ́rin náà anyi wọn wá aṣẹ́wó nínú anyi wọn aṣọ na làmì aṣẹ́wó náà na dà kéwàá abẹ́rẹ́ akúbẹ́dọ̀ rẹ̀ ni. ibnu taimiya taqiyuddin rahmatullahi alayhi. ìlú àyàtọ̀ wà wọ́n yẹ tó kóró di tó ẹ̀ fún mọ̀tò sùn ibùdó kọ́ìmọ̀ lè jẹ́wọ́sẹ̀ dọ́wọ́ sí nǹkan ah yà ṣe hànà sẹ́mọ̀nà ni màá jẹ́ ndọ́ka wàláhì ẹ̀yẹ́ wọn màá nà mẹ́ lọ́nà sọ́yìn chaajì wọn pàwọ́ nà bàtà pàwọ́ nà ni nyẹ́wé power of takwa power of asgar hànà anda ẹ̀ ọ̀sálámà hún ní subuhi dọ́n ẹni ẹ̀yẹ́ wọn ni ìdọ́m asgar the next thing na kọ̀ wáyà tó hẹ́n. ɛsɛ kɔlɛ na paa ɔwɔ nɔ mɛnyɛ kɛ ɔsɔ mɛnyɛ kɛ o ɛna kaabi ni ɛna kaabi ni sineta ɛna kaabi ni rep ni chairman de folan up ɔyɛ anda rɔrɔ ni wahala nanda ife si somalia anapɛsɛ na ɛlɛ ehi naa mɛ ehi ni news ɔyɛ sanda ife si pakistan anyi fi mo nyam na akɔwɔ na ekworo kwa omurihi pakistan islamic government aka anyị lọ dawa bụ ụkọrọ kwa omurihi jiso jen mani jen dako poli poli tu poli chi abechokwa ni mewa dadi sista na daba anwa enya da wi tu na polo da ho palestine no palestine no ọnụ onu e ko wo okwe ekole anda hi chechnya anda hi afghanistan wa kureka wa kureka hu na hu wa kureka hu doji so kwa na huni tahu do kureka hu ni tahu hu doji ile ki ye ye ile ki nonsense ja he do ile ka lu sun hawo ye wa lu sun sasa ni en sun no gahin nawo anyi sunna no rabbaniya da anyi sunna no shaytaniya unawasiba unasema ina na sunna tu normally wakwete duk wa min wani aka ne da wato je wa do ga turo muri aba anya na ka number 1 omuri ka yi anya na ka dure ka enyi sai ayi mi more than what kini wete muri onyu kata ilewa omuri kuwa no lewe iza mare yawo ne aguko iza mare tonto muri wa ne pesa ne vulo no omuri azama ure da kwa kwete amuni wato kai sabi ne kisai muhammadu rasulullah والذين معه أشداء على الكفار رهماء تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطره فآزره فاستغلظ فاستوى على سوقه يجيب الزراء لماذا ليغيظ بهم الكفار وانا كما كاوري ني اكواياو سيمبل دين يتر داو ومولي ولي زانين against noise بسوي oyi sin fitina oyi sin zama wure sahabi ya maka nene kwa wewe wonu ma na ikazana nyo ozere kunyo àbáyà tó dọ̀ ọ̀kan reduce focus ìwà ọkọ̀ kò dọ̀ ọ̀kan reduce focus ọkọ̀ do hòsì ká make hòsì question náà ó kò reduce focus ààrẹ sí wọn gbọ́n náà mi struggle dúró káyé ọ̀lọ́gbọ́ ẹ̀ ọ̀dọ́ kan reduce focus ni wàá hòsì question náà walila náà náà ẹ̀ ń yẹn wọn sá wàláhì ẹ̀ ń yẹn wọn sá. lè strong ground si ko walitakum minkum ummatun yad'una ila alkhair ko ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar wa tu'minuna billah aba ba sama sai foko sai al amru bil ma'ruf wan nahyi 'anil munkar wal iman billah now diki any stages so stage number one everybody eh uh -huh. open one do abi individual ideal muslim ko what is the next thing do try do anyanwa do elime do onyone do ilihi do abisai te atusi atuji do abisai ideal islamic home sɛ ɔgɔɔtan ɔgɔɔtan na ɔkisɔi ɛmana e mania dɛ ɔmare a dɔsɔn na ɔmare a de anyi ilago e ana ekele dɔbi eh, ɛn e ilago ana ekele dɔbi mojutama fɔ they form Islamic community. àwọn ọ̀nà òkè sọ́yì ìyá ni yẹ diversify and kòmùrì mà gán náà yẹn àwọn ọ̀nà mọ̀rí ọmọdé yẹ kàírò mọ̀rí nkiri ọ̀dà ẹ̀wọ̀ náà nkiri ní alharaka alislamiyya islamic movement báà mi islamic movement gẹ́nẹ́ banyu dani dani amemen daniel nam de medan ana ke hasan albanna meme rahmatullahi alayhi duk produce ne yete ban wajen abi kana fiki sunna sudan ta hasan albanna abi muhammad ali sobuni ana mi sofatu tafasir sudan ta hasan albanna abi muhammad kutubu no ye ha wani then and then ustazul akida now dika ọsọnù dẹ danyi what danyi ẹẹ eh, number five kọ number five danyi dey try towards achieving what adawla al-islamiyya in islamic state. denye islamic state islamic state ọ̀nà sáàmì kanyọ ẹ̀dẹ́nyẹ̀ ń yí islamic state kẹ́nẹ́ like that kọ́ because that new islamic state is ẹ̀dàká by a way of neutral dáa nyẹ́ ọ̀nà kẹ́nẹ́ ẹ̀dẹ́dẹ́ká ẹ̀kọ́ náà wọ́n bá mi ẹ̀dá ẹ̀dẹ́nyẹ̀ ẹ̀ ọ̀dà ìwọ́tọ̀ ọ̀nyọ́ kátà hàn nke ẹ̀dẹ́yà ń ṣẹ̀rí àyíkó ìsìkísọ́ yà sẹ́ gáìdì wọ̀nyí ó múlùmí sikẹ́ àárẹ̀ hàn yà àrà nù yẹ kura the next thing what ọ̀nù kàwọ́ which challenge the other government àwọn so to dey protect islamic state ọ̀nà jihad and jihad ọ̀nà will lead to what mustaziyatul Alam, global islam the global the whole world yéere taliban níbi ní fulani dẹ́rẹ́ ànyìn is it to now dawlatul islamiyya iraq mi fulani is it to now dawlatul islamiyya shisha ne mai wala lutu dawlatul islamiyya na da ta uzbekistan tajikistan somalia now ɛnɛ ɛma na ama ayɛ e rɔrɔ a dawlatul islamiyya ma na saa hapɔ ne kɔn ya dɛ daanyi one amir kɔ and I control that, that call for what? Global jihad. So they bring about Khalifa. And then Komori is organized, don't you steps? But I have to. Number, even step one, yeah, oh, we are none. Because we are ideal Muslim. Ideal Muslim. And I can't, I can't, I can't, I isan tó mori produce ẹ̀ nọ́ni isan tó mori dọ́n manufacture sahabi ẹ̀ náà ká wíyé gu ẹ̀ wá ahẹ́ dùn kònyálẹ̀ do bẹ̀ dùn ló hundred ní hundred ahẹ́ azawajal ama yin arab israeli war i think ayé yìí nasa yìí ní sí yahudi ẹ̀ náà káyọ̀ káyọ̀ ẹ̀ fight. It's just one of the Arabs there, Look at him yahudi wanya wa wani na enyere anibi okaka la taqumu sa'atu hatta tuqatilu al-yahud wa yakulu al-hajaru والشجر يا مسلم يا عبد الله ورائي اليهود تعالى فاقتله أنتم مريكا كيا مويتو أكو أدري مويتو أنا لا بنا أنا كاي يهودي أنا أكا eku muri hi piu ni jaz to the extent ka abireta abochi da ya heku muri ka oku muri wabe ayin yahudi na wata tulmailan bawo don tumur ke yawace na he shajaru garkat wani kene wani laiba ka ba di yahudi na gokere shan na ogu dini ma da kọchọ na ya hihe kuren na wa sami munyi <laughs> eh sai ya kumuri wani zai kumuri an tumuri wani sai

هذا هو حق يعلمه عالمنا وجاهلنا اوكي ذي ذي عند واك انا ويلي اوكا تجاهلي نوين ني يهودي تي اورنا يتا ني انا هيك ما نواني لي انا دن يكري دان ويك يهودي ني انتو مري هون ايه هونو جن ومري كسو يعرفونه كما يعرفون ابناءه اين ينتو مري ان كم يجن يهودي ان كاي هذا هو حق يعلمه عالمنا وجاهلنا ولكن لستم أنتم sẹ́dá bẹ̀rẹ̀ pass it pass through ọ̀dánì ọ̀sánì ìzẹ̀ ìzàyàn tí ọ̀nàyàn yẹ tọ́nàyàn yẹ ní ní ẹ̀yẹ mà nìyẹn. àmì ẹ̀rẹ̀ ń ní àkà ẹ̀rẹ̀ ń nánà lẹ́ẹ̀tì dùn ẹ̀wọ̀n náà àyìn sọ́la do àpìtọ́ do àpìtọ́ politics ní àná do ẹ̀ náà kọ́sọ́la ní do àkójáwù tàbí náà jáwù tọ̀ yẹ́ làgbo ká àpìtọ́ politics àná bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yóò possible èwo ni ní èkó yẹ́ àná sàbí ẹni ọ̀rọ̀ bá nyẹ́ ìdí ìgbìmọ̀ pàtẹ́ àlù ẹni kàwé kẹ́nyẹ́ wọn kọ́ yìí ẹnyẹ sàbí náà ni ọ̀rọ̀ bá nyẹ́ wọn musa bíbí na ọmọ yìí ẹni sọ̀rọ̀ ayé wọn ẹ̀dá ìkàwé báyìí tá a báyìí nà arono na ni chire na ine ine ine elai ka mo na o chiro ya na no da o da e ya na no an perfume mi le nya e kono nyen we ìjọba ẹ̀kẹ́ ọ̀nàbọ̀ ní pàápàá umar haram abubakar la ọ̀nàbọ̀ àbúrò tó múlẹ̀ tó nǹkan kwazini ní kọ́wá ní habasha abyssinia ọ̀nà kọ́wá ní lọ́nù ọmọ ìtìjọ sáà dáadáa rẹ fi àsàlám ìjọba ọmọ mọ̀dínà ẹ̀sẹ̀ kọ́ lè dẹ́gọ̀ yìí dọ́kà káyà ẹ̀wẹ̀rẹ̀ jẹ́ náà ẹ̀ ọmọ ìpá I'm not calling for car azami bazaza oyeko oh, bazaza bukiro da pacha mutu waika e husu nyo non e wale nyina koro o pacha waza wanyi hunawo dome problem na nyina with that olo pacha ru ni wai now en se ko pacha ru more than what eje kasama ngomwa sahabi en ne enyi so yahudi ɔni a ɛwɔ ne nɛmɛ ɔgɔ ɔyɛ ŋwan mɛ ɛwɔ n'aka ɛwɔ n'aka lɛ ɛrɛ ka ŋwan mɛ ɛkɛ ɛwɔ n'aka ɛwɔ ne nɛmɛ nyɛwɔ n'ayɛ sɛlɛ kan mɛ na ɔma rɔdi ɔlɔ wa no masjid na na lɛ dɔ na dɔn ɛbrɛ ko na dɔ dɔsɔri ha na ɔnyan dɔ ne lɛ ɛdɛ sum to nya na mmanu ọdẹ kò ní mọ ntẹpuru ẹ ana ṣe na mọrika ka ma ama náà ọnụ nyima ṣe na mọri ya ato nínú ntẹ ana. ìjọ ọmọ rẹ ìjẹ ìmọ rẹ lùsìn náà ànyẹ hó kí wọn náà àkàwọ yẹ kó àwòdà sùrọ̀tù yà sí nkọ́ lọ́sàrẹ́ hẹrẹ ẹ̀ mẹ́wọ́n mi pòrò ìjẹ àwọn àkàwọ. ọmọ rìchì dá ẹ̀ka ọ̀rẹ́ ọ̀nà rẹ̀ kọ́ ẹ̀ náà dùsọ̀ sínú ọmọ sọ̀rọ̀ bá palestine. wa usana usana tete na kanu mo kon re palestine eje na ngulo deka the last person na kwa hele da ngulo ori hono tu adore on is going to see huja weka ah akano kala me kuso wa nije wa ko e wotu here da hele sai da mun assalamu alaikum alaikum enye e, e, e malwala ene enyi o yeko ìyá rẹ kẹ ẹ bá di kí masjid relax wọn lọ yes, kà yẹs ẹ wá ẹsẹ yìí dọ ọmọ mi yẹn ni dẹka ẹ mi ju wọn ni gọwọmẹ nà ẹnu leadership ẹ náà wọn wà hàn ní leadership ẹ rẹ ẹza ọ ní sọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni lo àárọ̀ àná ẹ yẹ lọ sọ mọ̀ ntàn náà ẹ yọ ọkọ̀ ẹ̀dá. disa la kulai do be is gonna ko dot jine hon ne dem i can look on yo yan ko len but on ko len ara bari wajibi ko ho ara do as ma lazim ko na ko lai dot jine hon do ko lai so here na mo son ko da jine ora dikewi ire ire wono on tumuri on na kanadan abe dem ai

so ọ̀nà nye sẹ̀lẹ̀n ọ̀nà nye quality nẹ́n ẹ̀nà ẹni the next quality ọ̀nà ẹ̀yìn sọ̀nà àgọ̀rọ̀ kọ̀nyọ́ nẹ́ because he is going to pass eh, turn, uh, on the gọ́fìl ọ̀nà ànányà ọ̀nà rẹ̀ gọ́fìl ẹ̀nà ẹ̀yìn ayọ̀ mìíràn gọ́fìlì kọ́ ẹ̀hẹ́n lórí ká huwa muslimun gọ́fìl wọ́n zọ̀jẹ́tuhu gọ́fìlà wọ́n huma. gọvil ee ọzọ ha nwa nara enyi sɛ costa bɔza oh, na-enye nsu ya ne school ɔno enyi aku cosnozi then ma kumre wa anyi e iyo e, gana ka anda nuru chebe na gemu la so to yo agi eho ezneta eznena eznehe da dish osnya dish da de mejo ka ozisori an anyo don onye time don no teacher easy because brothers me won ha do ye ni nya ni we kiki ijo ba and nije ni kwa izo ni dikene ye a che and e ko se ya nawo the ones enemies and then they dey face wahala more than only because inu me o anyi chance a ya to alarm ana wa gumbe nawo umma ni nawo ta ta ta ta ta ta kana ko wen then every ona ikora ni the first training of train one to be an ideal muslim a muslim with islamic charisma now we go to what the next stage so any down now correct ɛna maa na ɛyɛ ɔmori si permission ne tɔtɔ to hɛn ne ɔmori kan wɔn na ɔsi permission ne kata osu ka ɛdɔ ɛkɔ bi dɛrɛ alɛdi na ima kan na hun filar akɔ musola wàá zakat ko ɔmori si permission no ne over try ne salada establish ɛna tɛrɛ anda akusa di mɛ ne wa anda yɔrɔ rɔ do man to do man to ne man

okumuri voro o supervise email and huni kaka o ni business with us uh, awon mi ko ipe weje beto online ka o nyo ha tele in lay business every am business again we chira ro wa akoba house o go re se do ko ipe e ke hamon jodi ka nana ah, ah, na ava ha ya explain na ban okay we hope no me me an anas a'a ah, ah. ere ma harama kura ka eba ajin manyan kai oh man muhimman na kokoran tu kai idan no man me wana sha monday thursday ah oh da di kene oh yo sima ka so that waji hado ye so also be careful and conscious of how ɛtoro so anyi ɛna to material benefit kɛnɛ mo na ɔdɔ amogun bɔyɛ so ɛ anyi stages stage one stage two stage Now, only stage six But ɔno wele na ayɛ dɛ kɔ stage five only stage six ɔmo de ɔwɔ ta ɛkɔ nnabɛ ɔbɛ eto no. omori osi twenty years nto omori kɔsɔ naa kɛ adi ne yɔla ee yɔla ɔlɔ yɔ that's thirteen years man daa kita ina sima abana wɔn omori wa wɔn a ko ta kɔn so it is high time brothers ɔlɔ kwan wa jɛ o jɛ kuranu o yɛ dama na heka dama na hizo hali sunna sana jua jua iko watu na wana na nubula nde henyo ya inenwa is not a disgrace then ejo ya wakan uwe meyan wa wakan then auna ya kukuran auna less than 10 in a day na ino nakaka sorry enyi we mromori hili is it that ilẹ̀ yẹn tó mọ̀ ní bẹ́ẹ̀ rárá rẹ̀ bẹ̀rẹ̀ yahudi ni dáhùn ní ìsìkàmù dáhùn ní ìsìkàmù ọ̀nà ìsìkàmù àná wọ́ọ̀ ẹ̀yìn kata ni àná ẹ̀yìn kata ni wọ́ọ̀ ẹ̀mẹ́dá ọ̀yọ̀ súnmọ́ àkàkọ́ ọmọdé sọmọdé yà àwùjá ọmọdé yà àkàkí sẹ́dí ẹ̀mú ẹ̀ sí ànánkè bùnú tèmíà ọmọdé yà àkọ́ àwùjá sẹ́dí ẹ̀mú ẹ̀ sí ànánkè bímbáàsì ọ̀ àbùkí fẹ́ sọ wa wo wa kawa muso accepted but ọ̀nà nyù kata nan ẹ̀wọ̀n ni do wa wa zo mẹ mẹwa ẹsẹ̀ náà bá wọ ìṣe ọ̀rọ̀rọ̀. mọ̀nì àwọn ọ̀dọ́ mọ̀gbọ́n mọ́ni so ipa àpọ̀ wọn náà alkhawf alkhawf ibn temiya doka amalul bintanzil. tanzil after ngwe humuri non isa balance an amalul bintanzil. tanzil abukoro ni ame anyo ni kitabu wa sunna amalu bin tanzil anyo ni ne jete sasa me mkoro ni jete wa bedo nyo ye abukoro no ame ya oda enyo ye nan an banza wen wallahi banza jahili o mwana ido akojere no muri hodo Wadama si jahili maikonon. Hata shahada. kwaga ka shahadu la ilaha illallah do wa ka wa be do nyoyan agodo muri kenan min shahada shahida allah annahu la ilaha illahu wal malaika wa man wa ulul ilm daka sama da dai jahili li'annahum lam yashhadu walau shahidu la zakarahum allah ago kenan hin shahada ene ani yomuri ana ene ni to ani aka ki jahili sai ne lo kono ara ko la hadari la, la, la, la, la, la, la, la, báyà kúkúrú ń dọ̀rọ̀ kàlá dẹ̀rí ọ̀ tá àwọ̀ ọ̀ wá sí kàlẹ́ tó rẹ̀ yóò zá àwọ̀. الأمل بالتكذيب kuma ọgwọta anaghị agwọ iwọ ili ọ kwala ọ ni gaofilami ridọbil ridọ bilkọlil isa abara rọba hin da ridọ bilkọlil lu ẹnyẹ lu hinna itọ mori hinna itse netu ọna mori ọsọ lu hinna itọ gbọmẹka dada respect aw dada ihianwa aw wọsọ ẹnyẹ ọnu kọ na doro ridọ bilkọlil ọsọ ọsọ kọ da ọtọ ah adahun nọmọla ọ lè sanyàmù. afaari na ruwan na ebu ruwan na ebu aso sai da ko na na ko ruwan da ko na ebu an sai da wa ka wanda wa rajo wa wanda wa reza ari na ruwan na ebu asem wao ozebo uridu bil qalil onu wa anyi subanyi wao nyina do korɔ do kyire odimoni wo yɛrɛ la ɔdami wo ebe yoyi bisiki ɔrɛ lɛ ŋwan do wa do owuzɔnu akɔrɛ lɛ nyɛ kɛkɛ nɛ o banya nɔ la nyɛ o kekele ɔbɛ somori do banya la tɔnɔ lɛ ɔwɔ sɔnɔ la nyɛ tini nɔlɛdzi tí o tí o nu wa nyi nɔ eri nɔ ihu nɔ iza o bɛ oke. Ina hadisi sa sun to muri kawaka warda bima qasama Allah lak takun agna nas hinai no muri ogatu dowo dai ke wawo lobanyi hunala because why akwada sa ola atudo tuboroka ah ono ndo manzo banyi do akwi kono mama wa irabede ro ko abada rid of bilkolin wọn tó múni màmá mi dá wa àbí tẹ́lifíà náà mẹ́ọ́ yìí sọ́sì tẹ́tẹ́ wọ́n ìsìtì dáad lìyọ́mù rahim lùwẹ̀ ìtẹ̀ yẹn wọn lùwẹ̀ get ready for ẹ̀kọ́ yẹn ló wà sí wà ń dó múni yìí wanyan shi anytime agwawar ka besan wanyan uso betu ni lafiya kalau imani yau cikakke imani yau wana je cimcim wíìtì yẹn wò and lóye kaba náà ní ìdúró takò a so mo yíka wàtàzá wàdó ìnà ọ̀hìnrán záàdì àtakò òdò tí n ta tètè àgọ́wọ́ họ lóbi kìsẹ́ náà dà tẹ́yìn tètè ní òdò kékeré ọ̀ takò a wíwá mẹ́kẹ́yìn náà خوف الجليل عمل بالتنزيل ورضا بالقليل استعداد ليوم الرحيل أمر يسوع النبي recite daily ama eh, kaka umri ma giwa ne bitarbiya umana eka amme ka onyiman ya i gotta make sure ne don apali tazen wani kai me really da onon ka ah ele tura awede ana koronon enyire abebo ana koron edibi eh, eh abagowa oh. eh, ko now izu etu izu agora nipo ne ile kono la kosa no ne usane yo usane yatali wa etabuja struggle on dole oime bianya haibora na ndigre hididi de kaka wajibi abona na rai no we olori kosa no rejiwe kene hono na ka me ne no we abe abe eh ɛyɛ eh, eh, etebira de eh, etebira ko ɛyɛ anyi central na in etebira <laughs> etebira so an kai bene da na ban amerika ne bi kenan ka an da yawa ani bi hmm? parta kwenu umar da yake lori kuma sai ka jibril da yake dok in ba ba rai kogo na jin don muri ka ewa na farita kun wa dare di sai malaika jibril dole ta saba ya ayyuhal muzammilu kum eh kum al-layla illa qalila nisfahu aw inqus minhu qalila aw zid alayhi ورتل القرآن ترتيلا لماذا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك <laughs> وتبتل إليه تبتيلا أبنى أبو يمشي تربية نوية مع هو مزملو alẹ́dì kọ̀dùzàmọ́lítà nàbùsàkà tazmíla máa hẹ́ wọn náà kọ́ra síta pẹ̀lú wọn mẹ́mẹ́rẹ́ mi tẹ́tẹ́ wà á kyẹ́ nọ́ni ẹ̀nẹ́ka kọ́ sara kọ́ẹ́tẹ́ wà á kọ́ẹ́tẹ́ ẹ̀ wà kọ́ẹ́tẹ́ kọ́mi lẹ́ kọ́ẹ́tẹ́ ẹ̀rẹ́ ahodoɔ a ɛyɛ omori yɛn no kọ́mori yɛ tọ́lẹ̀ ní nasan wọ́n nílẹ̀ hiu wà á kótó ɛyɛ omori tura wọ́n yɛ so ɛyɛ bi tsie do asosora ní srawo ɛrɛ ahotie wa awin kusmin kɔlɛ ɔda hunan awusi dalei ɔdo datɔ so ɔmo na ɔmo ekwele ka salira ho anyo echi yan anyo la hwan anyo dɔmori rɔn stage ɔno anyo wɔn nan nan wama wa kwetɔ n'ɔyɔ tizi wa aka wazan ɛn wɔrɔtele kur'ana tartila do ako kuran nɔn kaa bɛtɛ bɛtɛ dɔmori ki tartila ɔmori mɛ wɛrɛ ka ki tartila a bɛn na ka ka magalubi dɛ wɛrɛ ŋun ni problem. sun shiga uku yayi amma o amma oreka ka tartila ga na tajwid eh ihana ona ka ibn al-jazari doki sai wal akhdhu bit tajwidi hatmun lazimun ma lam yujawwid al-qur'ana athimun li'annahu bihi al-ilahu anzala ko li'annahu bihi al-ilahu ko wa hakaza minhu ilaina wasala ibn al-jazari eh ananyi jazariya oka duwa sita juid wasu kukuran oka eh wajibi kenan wajibi na fara da abin hatimun lazimun man lam yujawwid al qur'ana athimun oto na ka kukuran oyi tajwid ewi aka na ebi na onye ladi kunya da chere ewi oka kwa edu qur'an ha agwa ewi aka ibnu jazari ora ka wa wo ngwa ya ka kola ma go zo ni wararalin ebi bi pese aka ebichi ya ebe ta enye aka dịrị ka dịsị jesi ji eme n'aka naghị ya esi aka ọkụ iteme ewe chukwu anyị etu n'ụka li anahu bihi ilahu anzala ahụ omori mi chuo etu tajwid omori si chuo etu ebe ama mmiri mmiri chewe tuntu omori wi tajwid sa hapun wa hakaza minhu ilaina wasala àwọn tó wọlé mọ̀lẹ́sì tajwid ọ̀nọ́rẹ́ dọ̀ọ́yẹ́ sọ́sọ́ náà ti dá ideas kọ̀wálé ma gurubi wàlẹ́ ralin rálẹ́ sọ́dọ̀ sọ́yẹ́ bàrà ẹlẹ́mìí dọ̀bàrà eh? sodomi kɔrɔ tele kur'ana tartila agodu de ka ye ɛpuro do nɛɛ yɛrɛ sɔrɔ tɛjudu ko kur'an ɔnɔ de yɛ nyi focus bɔn ɔyɔ ɔkɔlɔ kɔnɔ nyi ɔnɔ yɛrɛ kɛ focus focus you are focusless ko kur'an ma wo yesu ma kɔ dajɛ yɛrɛ ko lukatiw focus sɔsɔ nye ɔmu de yɛrɛ kɔrɔ tele kur'ana tartila de wa mi kɔrɔ tele kur'ana wɔdajɛ yɛrɛ eh ọ̀dà <laughs> jẹ́yìn now dominic wáyé tí mi dọ̀nù máa nà kaka yìntú kwẹ́tẹ́ ìlà hàn wọn kìlẹ̀ yà bẹ́fà iná sanulqi aleika kọ́wlan sakina wọn anyi rẹ ilẹ̀ aratan ilẹ̀ ọ̀ratan la ọ̀rọ̀ ní àwọn asètúlá ọ̀rẹ́ sọ kàwá mi bọ́lẹ̀ ilẹ̀ ọ̀bẹ náà kò wáá ka ọ̀rọ̀ tó pàtàkì sọ̀rọ̀ mọ́tàn la ilaha illallah wọ́n sọ wáá ka ilẹ̀ ọ̀bẹ wáá ka la ilaha illallah oka enyi se kwenkata tu ewo mori himi enyi sa olukolo doi dodo sa ewo mori himi enyi sa elu ni elu ewo mori himi enyi jọba ewo mori himi ìjọba eh, eh, ni ó kẹ́yìn wà bẹ́ẹ̀ o dennis kí ni ká kàn yín ilé ọ̀rọ̀ tọ́wìn. domori ti tẹ́lẹ̀ bí ẹ̀ náà ọ̀nà lóye kẹ́ ń wúrí màn anto muri ko ye hon <laughs> dole to ade jada ire no nanare anare be an <laughs> ha dathiruni dathirun ok achono tinyo su parameter numuri kato eona ya ayyuhal mudathiru eona kaji e, tinche cho parawetere kum fa anzir ono ne kukutu nao wesala wata okora huko kwa chaje to anaka anumeka fa anzir nawo no zakakoya uri nani ka baida wo kufuru domuriki wabana wai bombo no asoro wo wa rabbaka fakabbir doka allahu akbar allahu akbar hmm wa thiyabaka fatahhir umuri e wata na na da ruwa woni bi ma ibira won wato ne ibira eh, wa ronu chirin ah wis ko amwa siyala amwezi kazo dotwo ambao alieke hala abede tiana rede tuwe now na ọ̀rẹ́ dọ̀dọ̀ ká máa lẹ́yìn sọ àkọ́ni àwọn náà àti ìkọ́lé ẹ̀ wọ́ láìláìlélá ọ̀ọ́lá mú ẹ̀ sí dọ́ka àwọn àmì kàmá wà láàmùrù kéèyàn adáyìnà ṣòwò ọ̀dọ̀ tó bò kadà ọ̀nà àkọ́ àmì adáyìí jẹ́ kẹ́ wẹ́ẹ̀sọ́ wẹ́ẹ̀sọ́ kan náà àyìn wẹ́ẹ̀sọ́ náà mi dọ́dá níbọ̀ yín ní wẹ́ẹ̀sọ́ ti finish àmì wọ́n wọ̀

don mulki sai war rujuza fahjur war rujuza fahjur abozi abozi ikoto abozi dublo diwi ebilo muti muti fahjur mi jira to hona nda ayo don mulki wala tamnun tastaksir asuri kwe agowa wanyororo, asuri kwe agoka ono nyoro ana oho rido bil qalil asuri chororo wee chọrọ ụrụ taw taw wanye gov 2 wa atụra eh ozizi ozizi mezdis mezdis 409 ọzọ ẹ̀wọ̀rẹ́ ṣe àwùjọ sísọ kẹsẹ̀ kakọ ọ̀rọ̀zì kọ́ ẹ̀ma wanye gov 2 duwe etinye ọ asonye gov 2 daika abumatu mu ne zire do abuwa wali marim sɛmɛ do ka woto plug a ah, lɔsɔ do ekyɛn gyan ɔn nana ke plug ɔnɔn anyị ọgụ 100 naira plọg ọ ya ni plọg nkunya ezi ọba mbanye dụrị ọ ezi ọba mbanye dụrị ọ apụ apụ ọba mbanye dụrị ọ ama plọg a na-akwụ ala wenyi hmm? omuri ko ruji safaju wala tamnun tastakthir so muri ka wezi wali rabbika fasbir ní sùúrù sí kama wo ijó mori yìí ní sùúrù sí ẹ̀hún dọ́wọ́ ijó mori yìí kòmórì wa àtúrọ̀lẹ́mú nà lọ́wọ́ bìdí Ana kú wà náà lóye mórí àwọn àyíká ọ̀nà àná àrẹ àrẹ́lẹ́wọ̀n tó yóò mórí bá aṣọ ọ̀bẹ àgọ́wọ̀ ya ẹni tẹ̀ nàbẹ́ àbọ̀ iṣẹ́ náà ètè bìrẹ̀ yà á sì dá àwọn mẹ́yìn wa ẹ̀ eh? di ọ̀rẹ́ máa ṣe kọ́ìnsì wa dẹ̀ nira abẹ́ àwọ̀ ẹ̀ ní ẹ̀rọ apayọ̀ mórí yóò sí inṣàlá ọ̀tá àkùrẹ̀tẹ̀ yíyẹ haka ne ba haka ba ne haka ne tuwa tuwa honi oyin hekala na uno ihe ko muri ko yeskia tuwa honi oyin ala ka ibi muzda ya heke wanda won to muri so i know many stages by stages oye ko stages by what

ɔno retwa ne bii sɛn ɛdɛɛda leilei ɛwɔ e bɛ ne bi na kaa bɛn ɔmo ne sɔɔ no kari ɔnya hɔ na anabɔ ɔno yara na ahono mo na ɛka ne korɔ no ne ba adoo so nrewa ɛba adoo na yara na ahomo na dɔ na ɔbɔ ɛwɔ kɛtɛ so de ɛdɛɛda ɔno bi bɛ numere ka ɔno na bɔɔl ɛyɛ muhammadu lamin alamin. that's a trust and which consulted one anyo kare ewa wa ngoro ezeme that's why why call you navy ke adon na ko bado ke me e ma do ave do ama ka go ka aka ba two different ways

ọsọ wàá mẹ òmùrí ọ̀nà ọ̀ta àgọwọ dá àkọlẹ̀ ọ̀nà àwọn support am. so meaning what ìyá ẹ̀ ni jẹ́ òmùrí mi káyà jẹ́ ẹ́ eh? bí ihu eyín náà dàáhu ní struggle náà bí àárẹ̀ ìsọ̀nà àárẹ̀ ní struggle náà takwa ẹ́ eh? so mo ti wọn ọ̀tọ̀ àlàkà ọ̀kìsọ́yì àdínní hinẹ́kọ̀ra ẹ̀yà ni yẹn wọ̀ hẹ́ mọ́rí lafatahna alayhim barakati min as-samai wal ard umuri ali nuzana yawa eh abal barkin hisa matinitis don muri ka sa noka eh wa allahu istaqamu ala tariqati eh la asqaynahum ma'an ghadaqa so inyo no la hu ni struggle muri na odo se ka hu to tambihul ghafilin non ya mee series by series series one omuli osi kasete ebobi series two yanya nkwo na nwunehe this is series one and ọtọtọrọ na-ezi ka bẹẹ na sozizi nínú wẹ́ẹ̀mọ̀ náà kàlẹ́ yàn because mẹ bẹ́ẹ̀ yà ẹ́ bi sọ́ọ́rì ọ̀bì dákọ̀ ọ̀mùdùmáàlì ẹ̀ mẹ́sùn jì títẹ́ ní máa dọ́ọ̀lì bẹ́ẹ̀ yà ahịa yọ. kuzi hiri ma short ma di ma na ezi wa gwan danyi be ya anu ma kare na so ona ezi ke be ya no no le metinyo je o kase ton do wole den do huseka hi series 2 ato he ezo tora hono wa ya abuja eh, o ya ni aja akuta o ya ni eh eko o ya ni ihima o ya ni inu hwe o ya ni Carmela, eh, oh, oh, oh, no ne ya honan ati oke ne bo ka o yan o yo na o tura no wa ya ma employer bol ka o le cassette non dollar wore and this is part one. it's a series part one, we two cassettes other ones ọ̀zọ̀wọ́sàn rẹ̀ dá inṣàlá dọ́ọ̀lẹ́rọ àwọn ọ̀nà rẹ̀ mórí òsì ṣàtúrà náà ẹ̀ka ọkẹsẹ̀ tó ń rẹ̀ ọ̀túráì dọ́ change imanian dọ́ dàtín imanian dọ́ ọ̀húra jí gíríhan dọ́ ọ̀húra moscow dọ́ ọ̀húra mi àbísọ́nì òde mi anásìyẹ anáhi brotherhood ìnámàlú mìnúnà ìhwà ẹ̀yìn arọ́ ní òde mi dọ́ ọ̀zọ́ mi ní dọ́ wàá dọ́ ọ̀zọ́múrẹ́ni dọ́ ọ̀ do ɔmo dili no do na ɛkɔ baa ato apita ɔna ɛka enyi den do wawura yi di wo ewu si so de ekoro bi n'ewu and ɔna ɛma ara idɔtɔ wo anyi chance ozi nɔmba m ɔ yetu wuru elim do de bɛn awo mɛnyɔn mi rota mɛnyɔn rota don have problem with any maggot omori mi ni problem with. ọ̀dọ́ náà kéde ẹnu náà máa ń dọ́tọ́ kí wọ́n bá fó like stage by stage lẹ́yìn stage ní ìsìkò náà ọ̀dẹ́ bẹ́ẹ̀ àndọ̀ náà bẹ́ẹ̀ àìwé tẹ̀rẹ̀ sọ al'amur bil ma'ruf wa nahi anil munkar wal iman billah ala manhaji salafi sọ́ọ̀lì yà pẹ̀ kọ́mọ̀nà ọ̀dọ́ máa ń mọ̀gọ́ wọ́ اللهم إنا نسألك إيمانا كاملا اللهم جدد إيماننا اللهم حقق إيماننا اللهم حقق إيماننا اللهم ما تراه خير لنا فوفقنا فيه وارزقنا استقامة عليه اللهم ما ما تراه خير لنا اللهم ارزقنا استقامة عليه ووفقنا فيه وما تراه شرا لنا اللهم اصرفه عنا واصرفنا عنه اللهم كل ما تراه شرا لنا اللهم اصرفنا عنه واصرفه عنا يا رب العالمين يا ذا الجلال والإكرام اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الراشدين راشدين في أمر ديننا راشدين في أمر دنيانا راشدين في أمرنا في أهلنا راشدين في أمرنا في مجتمعاتنا يا رب العالمين اللهم اجعل اجتماعنا هذا اجتماعا مقبولا اللهم اجعل اجتماعنا هذا اجتماعا مقبولا